في النار والعياذ بالله سبحانه وتعالى lẹ́yìn tí a dá ọpẹ́ fún allah subhanahu wa ta'ala a ṣe ọ̀sọ́látò fún annabuwa muhammad sallallahu alaihi wasallam almabi'utu rahmatan lil alamin annabi tí ọlọ́mọba wa subhanahu wa ta'ala tí ó gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí asalatu náà máa lọ bá àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa púpọ̀ ní ojúmọ́ ká má bínú pé ó sáré jà ọ̀rọ̀ kùtùkùtù báyìí ó sì ṣe déédéé àkókò tí èmi náà mọ́ra àti ìrìn àwọn ìrìnàjò kan mọ́láàárọ̀ yìí níbi tí mo ti ń ṣèpalẹ̀mọ́ lọ́wọ́ òun náà ni mo ti rí ìkànnà àwọn àlùfáà wa tí wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi àárọ̀ yìí náà ni so mo wá rí mẹ́sẹ̀jì náà ó wá jẹ́ fídíò bí like mi ò tiẹ̀ rántí mínítì ẹ̀ mọ́ báyìí náà but mo ṣáà rí pé ìṣẹ́jú díẹ̀ ló wà ń bẹ̀ ẹ̀hẹ́ ó dàbí pé ten minutes sixteen seconds ó ní ọ̀rọ̀ yẹn nígbà tí mo wá gbọ́ mo wá gbọ́ ọ̀rọ̀ náà so mo wá gbọ́ tán mo rí pé ah, ọ̀rọ̀ yìí bùkátà sí àlàyé mi wulẹ̀ wá ọ̀rọ̀ yẹn lọ sórí Facebook mọ́ torí whatsapp ni wọ́n ti sẹ́ǹdẹ̀ sí mi àmọ́ nǹkan yẹn jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ yìí ti ó ti rìn lọ jìnnà torí pé ńgbà tí mo wo èyí tí wọ́n send sí mi gan-an tí wọ́n kọ síbẹ̀ ni pé forwarded many times tó túmọ̀ sí pé lórí whatsapp fún rẹ̀ gan-an ó ti lọ viral ká tó máa sọ pé tó bá dórí facebook àwọn yóò ti wò dáadáa wọ́n ti wò lọ jìnnà jìnnà àtàrà bẹ́ẹ̀ mo fi wá rí i pé ọ̀rọ̀ yóò bùkátà sí àlàyé pàtàkì jùlọ ẹni tó sọ̀rọ̀ yìí ẹni tí ẹ̀ẹ̀mí náà mọ̀ ní wọ́n àwọn náà sì mẹ̀mí náà wọ́n sì jẹ́ ní tó ṣe pé wọ́n ní ọ̀wọ̀ kan lọ́dọ̀ mi tí ń gbọ́dọ̀ mọ̀ pé torí pé ìwọ̀ tí wọ́n ní gbogbo ẹni bá ti ní náà ni mo máa ń fún ní ìwọ̀ náà àti ọ̀wọ̀ náà àti àpọ́nlé náà so àmọ́ à ń fúnyàn lọ́wọ́ à ń fúnyàn lápọ́nlé kò gbọ́dọ̀ máa mú wa lọ́wọ́ dání báyìí nígbà tó dodo fẹ́ ṣẹlẹ̀ òun náà ni alfa wa kan ń bẹ lórí social media gbogbo yẹn mọ̀ wọ́n sí ìmáàmù Paris bí gbogbo yẹn ti máa ń pè wọ́n náà nù ó sì ti tó ọjọ́ mélòó kan tèmi náà ti mọ̀ wọ́n ó sì ti tọ́jọ́ mélòó kan tèmi náà ti máa ń rí wọn ká tó wá láǹfààní àti sọ̀rọ̀ bóyá lẹ́ẹ̀kan tí n bá gbàgbé tọrọ náà sì jọrọ tó nítumọ̀ tó sì lápá tó dá ọlọ́mọ sábà ń sanwó ní ẹ̀sán olóore torí wọ́n fi dáadáa bá mi lò púpọ̀ níjọ́ tí mo ní wọ́n pè ọ́ èmi náà mo sì lérò pé èmi náà fi dáadáa bá wọn lò ọlọ́mọ sábà wa sanwó lẹ́sán olóore kó ṣàlékún dáadáa tiwa náà. kí ni ọ̀rọ̀ náà wá ni pé wọ́n ń discourse ń ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílùú Saudi Arabia tí n bá gbàgbé gan-an àsìkò tí kìíní wáyé sí ó ṣe déédéé ìgbà tí èmi ń bẹ ní ọmọrọ tí òun ń bẹ ní Saudi ńgbà náà nígbà tí ìṣẹ̀lẹ̀ mi wáyé òun náà ní kìíní Halloween tí wọ́n ṣe ní Saudi Arabia ọ̀rọ̀ yẹn làwọn wá rí fídíò yẹn náà rí wá discourse lórí fídíò yẹn ìgbà táwọn ò wá gbé ló bá di ẹ̀hẹ́n ẹ̀ mọ́ bá ń sẹ́ndẹ̀ sáwọn alùsùn náà ẹ̀hẹ́n ẹ̀yìn alùsùn náà dà ẹ̀yìn alùsùn náà níbẹ̀rẹ̀ initially nígbà tí wọ́n kọ́ ń gbọ́ mú wo pé ọ̀rọ̀ yóò kàn mí torí pé nígbà tán bẹ̀rẹ̀ ẹni ẹ bá ń gbé fáwọn aláṣejù alùsùnà àwọn aláṣejù alùsùnà pàtàkì aláwọn aláṣejù alùsùnà mo pé àbá ah, sẹ́ndì kìíní àbá yín sẹ́ndì sọ́dọ̀ àwọn jàbàtà ẹ mo ti rò pé bóyá àwọn tí ọ̀rọ̀ kànú àmọ́ nígbà tí ó tún lọ wájú díẹ̀ ẹ bá tún ní ẹ tàbí àpèjúwe ẹ bí ìtàn pè ní àbúrò yìí mọ́ tó wà níbàdàn ah, ọ̀rọ̀ yìí kàn mí náà tó àbúrò yìí mọ́ dáadáa kọ́ ìgbóyá ìyẹn oníyàwó mẹ́ta náà orí ìkè kàn mí náà àmọ́ bí ti ń bọ̀ yìí ṣé kí ni yóò sì ní padà wá kàn mí tí ó wá mo wá rí pé àìní gan kọ́ ló kàn mọ́ ó ti kan gbogbo alùsùn náà báyìí tí wọ́n padà wá ní àní gbogbo yín pátápátá ìbẹ̀rù mo ti wá wò pé ọ̀rọ̀ yìí ti wá kàn Eh, kì í wá sí ipò kèmí ó ti kan gbogbo alùsùnà wàlìjàmà ó ti wá níbi àfikà sọ̀rọ̀ lórí ẹ̀ so ọ̀rọ̀ bá bá wá sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní ó wàá júwe pé kí lòdodo kí ni rọ́ eh, wa Paris ọlọmọṣà bá ń ṣe dáadáa fún wọn eh, wọ́n ṣàbòsí púpọ̀ níbi ọ̀rọ̀ yẹrí mẹ́sẹ̀gì tí wọ́n fẹ́ pass wọn bá ti pass mẹ́sẹ̀gì yẹn torí ta bá ń sọ̀rọ̀ pa ìjọba Saudi àbá ń sọ̀rọ̀ ń pa mọ́kà àti mọ̀dínà kì í ṣàlùsùn náà ló ní wọn <laughs> gbogbo wa lájọ ní mọ́kà àti mọ̀dínà sọ̀tẹ́rì burúkú kan bá fẹ́ wáyé ń bẹ̀rùn èyí tẹ́ fi wá límìtì ẹ̀ sórí àwọn alùsùn náà nítorí páwà àti ìjọ ní tààjọ ń fa nílẹ̀ yóò bá àyè òun ibi mo ní àbùsí ti wọ́nù mẹ́sẹ̀jì yẹn bá kàn wá kankan pass mẹ́sẹ̀jì pé à ẹ̀yin mùsùlùmí èyí tí ń lọ ní Saudi Arabia kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ ni ò bá lójútùú àmọ́ wọ́n ń ṣe orí burúkú kan Saudi Arabia ẹ̀yìn alùsùnà Nàìjíríà ẹ̀ ń parọ́ fún wa bóò ló ti wá bóò ló ti jọra wọn ẹbí ọ̀rọ̀ ti níbi kéèyàn ó kàn mọ́ sọ̀rọ̀ nù dẹ́ntẹ́ láriwo Saudi ṣe báyìí Saudi ṣe báyìí ẹ̀yìn alùsùnà ẹ̀ dáná ẹ̀yìn alùsùnà ṣàgbákò kíní òun náà ariwo ní tí mo ń lọ ọjọ́ ti pẹ́ ẹ yóò wá dáa ká àdírẹ́sì issue yẹn náà papọ̀ ṣùgbọ́n ìmọ̀mù wa Paris ẹ dáadáa kan bẹ tí mo mọ̀mọ́ wọn ni pé ẹnìkan bá ti ń gbógun ti jálàbí àtàwọn àfáà tán gé orí èèyàn àtàwọn àfáà tán ṣèbàjẹ́ nínú ẹni tí mo rí páwọn náà ní nàṣàtò ìyìn wa mọ̀ orí àmọ́ wá kíyèsí ni mo ṣe o láwọn fídíò wọn mélòó kan àmúrí páwọn gan ò fẹ́ rán dandan ibi àwọn aláàfáà ń ṣèbàjẹ́ Eh, bó jẹ́ pé eh, ọ̀rọ̀ ti kàwù mi wọ́n mú òdodo ń bẹ̀ àmọ́ wọn bá wa wọn àti ẹ̀ kódà kan pa lówe kan pa lásàmọ̀ wọn sọ yìí ń rí àmọ́ níbi tó oníjàlá bí dé ìlà hadden kabir ìlà hadden kabir àwa máa ń ṣe ìsọ àní ṣàbùsí so ìlà hadden kabir wọ́n gbìyànjú láti establish àwọn facts tínú mi á ti máa dùn gbà tí ń bá rí wọn pé ah ọlọ́run bá wa san yín ní ẹ̀san lóore àmọ́ lórí ti kàwú tán sọ̀rọ̀ lórí yìí náà mo mọ̀ pé ìmọ̀mù paris tó bá kù ẹ̀yìn àtọ́ lọ́hùn tó bá kù ẹ̀yìn àtọ́ lọ́hùn tó bá kù ẹ̀yìn àtọ́ lọ́hùn ẹ̀yin náà mọ̀ pé kàwú tẹ̀ dáadáa àmọ́ ẹ̀ pálòwérí ẹ̀ pálásàmọ̀rí ẹ wá rí ẹtún á wá ṣe kínní kan Saudi ẹ wá fẹ́ dá lórí àwọn ahlus sunnah wal jamaa'ah hada zulmun hàdà zulmun azim abdulsiri yìí àmọ́ ká tó lọ jọ̀mọ́ ẹja gbọ́rọ̀ ìmáàmù Paris náà àmọ́ àbá gbọ́rọ̀ ìmáàmù Paris àwa ma ń bò láàmà lọ ọ̀rọ̀ níbi ten minutes sixteen seconds àmọ́ bí tán ti play fídíò tó ṣẹlẹ̀ sàwọ́dí ó ṣeé ṣe kí n fast forward ibẹ̀ ní díẹ̀ so ká lè gẹ́ẹ̀tì mẹ́ṣogbó tí mo náà wípa wọn tán wípa wọn so náà yóò lè jáde nínú ọ̀rọ̀ papọ̀ bismillah oh màdìrọ̀tà ẹ̀hán yóò ṣe níṣẹ́. kí jẹ́ wọn mọ́ bímọ. tọ́gbọ̀n òṣùpá tọ́gbọ̀n. Thank you ògbélẹ̀ ti rí fídíò tí ẹ̀ ń tí mo ṣó yìí lẹ́yìn pé fídíò tẹ̀ nìyẹn nílùú Saudi lẹ ti rí fídíò yìí o ìlú Saudi gangan ni fídíò tí ẹ̀ ń wò yìí bẹ́ẹ̀ ló ti jáde kí ni tẹ́ rí níbẹ̀ halloween halloween lẹ rí yẹn halloween ni ọdún halloween tẹ́ rí yẹn ọdún ẹlẹ́bọ ni ọdún àwọn àjẹ́ náà máa ń pè ọdún tí wọ́n ṣe nílẹ̀ Scotland. Scotland náà ti gbé ọdún yẹn dìde ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni ẹ̀ àwọn tó pera wọn lẹ́gbẹ́ òkùnkùn káàkiri gbogbo àgbáńlá ayé àwọn tó ń bọ oòrùn tó ń bọ òṣùpá tó ń bọ gbogbo ẹ̀ òun ni ẹgbẹ́ yìí gbogbo àwọn tó jásí pé uncut ni wọ́n ẹgbẹ́ uncut oríṣiríṣi àlùjọ̀nú àwọn tó ń bọ àlùjọ̀nú ẹgbẹ́ yẹn àwọn yẹn ni wọ́n wá di wọ́n á sọ ẹgbẹ́ yẹn wọ́n fẹ́ jẹ́ kíkí ní ẹ̀ kó parí láíláí wọ́n á ṣe mítìn pé ó gbọ́dọ̀ wọ́n máa ṣe káàkiri gbogbo òru lọ́dọọdún Saudi ní tẹ́wọ́ gbà báyìí wọ́n ti ṣe halloween ní Saudi wọ́n ṣe ní ọdún yìí fídíò tí mo sọ yìí mo ṣe ń bá yín mo ṣe ń ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣe ní Saudi wọ́n ṣe ọdún halloween níjẹta àwọn èṣù ọdún àwọn àjẹ́ ọdún gbogbo iṣẹ́ pera yín ní alùsùnà káàkiri gbogbo yín náà ti rí o ọ̀pọ̀lọpọ̀ ẹ lẹ ti rí fídíò náà àmọ́ ẹ dákẹ́ ẹ lè sọ̀rọ̀ hmm. kẹ mọ̀ pé bóyá nǹkan tó ń ṣe yín kò sí nínú eré yín. sẹ́rí hmm. ń bì nígbà tí mo mú Paris sọ̀rọ̀ wọ́n wá fọwọ́ sí báyìí bóyá n ti ń ṣe yín kò sí nínú eré yín ẹja mo gbọ́dọ̀ mọ́ mu Paris lọ. nǹkan tó ń ṣe yín bòmí ìlú wa. ẹ yà tó ọdún alówó ẹni tí ń pè ní ìṣirò tí mò ń Islam kódà a sí nínú hadith kò sí nínú sunna ní nílùú Saudi wọ́n ṣe ọdún Halloween n'ijeta, ọdún àwọn èṣù ọdún àwọn àjẹ́ ọdún àwọn olóòṣà wọ́n ti ṣe ní Saudi n'ijeta? gbogbo ẹ̀ṣẹ̀ pera yín alùsùnà káàkiri gbogbo yín náà ti rí o ọ̀pọ̀lọpọ̀ yín ti fídíò náà àmọ́ ẹ dákẹ́ bóyá nǹkan tó ṣe yín kò sí nínú eré yín nǹkan tó ṣe yín bòmí ló wà hmm. ṣe mọ̀ pé ọdún halloween yìí kò sí nínú ìlànà islam kódà kò sí nínú hadith kò sí nínú sunnah kò sí nínú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ti introduce ẹ̀ sínú ilẹ̀ Saudi pé lọ́dọọdún wọn máa ṣe Saudi wọ́n hmm. wá rọ gbogbo ipa káàkiri ní ìfẹ́ dárúkọ ẹnìkan kan ṣùgbọ́n mo fẹ́ dárúkọ àwọn tó bàjẹ́ àwọn tó gbé súnmọ̀ kájú pé wọ́n ìfẹ́ wọn ò tiẹ̀ gbọ́ àgbọ́yé pé ìgbà máa ń yí ibi tí bàbá yí àbíkọ́lọ́ kó sọ ni hmm. màá ká ìnáníkà máa fi ṣẹ̀sìn máàlù tó ń pè ní abura ìmọ́ onírọ̀ ọ̀pọ̀rọ̀ onírà àbúrà ìmọ́ yẹn tó wà nìbàdàn tó to pé òun ò ní kankan tó máa ń bá wọn jà rí láyé ẹ̀ àwọn alùsùnfí onísùnfí ló máa ń bá jà òun mo fẹ́ kó mo fẹ́ mo mo fẹ́ kó máa reply kó máa kó gbé fídíò ẹ̀ jáde. ìrújú ni. Hmm. alátẹnujẹ ni hmm. ibi tó ti fún lówó ló mọ̀ ibi tó ti fún lówó ló máa ti tọ́jú fídíò ẹ̀ kalẹ̀ tó tún wá lóhùn ṣe fídíò hmm. ẹnu rẹ̀ máa ń yí báyìí ni hmm. ẹnu tẹ́nu rẹ̀ máa ń yí ni gbogbo ẹlẹ́nu ẹwọ owó dada ẹlẹ́nu yíyí ni ẹlẹ́nu yíyí sì ṣòro mú bó bá ṣe yí ẹnu lọ́tún yóò máa yí ẹnu lọ́sì ẹnu rẹ̀ dùn púpọ̀ rọ́ ni. kò ní tẹ̀sí lòun ṣe kò dẹ̀ rọ́rọ̀ kò ní òdodo sọ nínú gbogbo tẹ̀sí tó ṣe hmm. àbòsí ló ń ṣe èyí hmm. gbé wá èyí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ prógrámù ẹ̀ àwọn àdìsí ló gbé wá ó ń hmm. ka àwọn àdìsí fún yàn kò bá dẹ̀ dúró síbẹ̀ kó dẹ̀ rọra máa sọ àdìsí fún yàn àmọ́ wá kò nínú ìlànà tó wà ìlànà bòmíì ló wà ìlànà kókó máa kó mọ ibi tí àǹfààní máa ti jáde fún tí ó ti parọ́ mẹ́sìn rẹ̀ ló wà. kó náà dìde kó sọ̀rọ̀ nípa halloween yìí kó hmm. tiẹ̀ lọ́rọ̀ tó fẹ́ sọ mi ò lọ́rọ̀ tí mo fẹ́ gbọ́ lẹ́sẹ̀ wá ńgbẹ́ mọ̀ ńgbẹ́ mọ̀ kékeré kílẹ̀ pè é sí tẹ́lẹ̀ ajẹ́ jẹ́ ṣe pé ni pé ẹ ṣáà fẹ́ bu pé alákùnjẹ ẹ fẹ́ pé ẹja délẹ̀ o. ẹnu máa ń yí báyìí ni ẹnu máa ń yí ni gbogbo ẹlẹ́nu dáadáa ẹlẹ́nu ni. mọ́ bá rí ìpínlẹ̀ o. ìṣòro mú mhm. bó bá ṣe yí ẹnu lọ́tún yóò mọ yí ẹnu lọ́sì mhm. ẹnu rẹ̀ dùn mhm, òpùrọ̀ ni. gbogbo ìtẹ́ wí ẹ̀ ń bú ní o aláì kò sí dáa ká máa búra wa ẹ̀ ń bú ní o àmẹ́jà máa gbọ́ máa parí sílẹ̀. ẹ̀sìn lòun ṣe kò dẹ̀ rọ́rọ̀ kò ní òdodo sọ nínú gbogbo ọ̀tẹ̀sì tó ṣe àbòsí ló èyí tó gbé wá èyí tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn àdìsí ló gbé wá ó ń ka àwọn àdìsí fún yàn hmm. kò bá dẹ̀ dúró síbẹ̀ kó dẹ̀ rọra máa sọ àdìsí fún yàn hmm. àmọ́ wá kó nínú ìlànà tó wà ìlànà bòmíì ló wà ìlànà kókó máa kó mọ ibi tí àǹfààní máa ti jáde fún tí ó ti parọ́ mẹ́sìn hmm. bẹ̀ ló wà kó náà dìde kó sọ̀rọ̀ nípa halloween yìí ó tiẹ̀ lọ́rọ̀ tó fẹ́ sọ mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ torí pé ọmọ kékeré ni ẹ àwọn àgbàlagbà alùsùn náà wà jàmáà gẹ́gẹ́ ni wọ́n bá wí. Hmm. wọ́n ti jẹ́ halloween wọ sàrí ẹ wá kóra yín jọ báyìí ẹ lọ bá sùhónù sùdíyà ẹ lọ bá wọn kẹ lọ bá wọn sọ̀rọ̀ pé tó kí ló dé wọ́n ti gbé halloween wọbẹ̀ ṣùgbọ́n hmm. wọn ni wọ́n ṣe mólid nàbíù ẹ tako mólid nàbíù hmm. ẹni wáyé tó máa fi ṣe mólid nàbíù pé ẹni tó bá ṣe mólid bídíà ni ṣírìkù ni ẹ gbogbo ẹ̀dá tó bá ṣe mólid nàbíù a gbọ́ pé mólid nàbíù ni wọ́n ní ṣírìkù ni bídíà ni bídíà hmm. ni wọ́n ti ṣe mọ́lìdì ní dortmund nílùú germany bídíà hmm. ni ni wọ́n ṣe nílùú france hmm. ni ni wọ́n ṣe ní america bídíà ni bídíà ni wọ́n ṣe mọ́lìdì ní uk wọ́n ti ṣe káàkiri gbogbo àgbáńlá ayé bídíà ni ti ń gbòòrò sí i pé láti fi rántí kò wọ́n ní bídíà ní bídíà ní mọ́lúdì nàbí ó padà ń kárí ayé ṣùgbọ́n mo paris fẹ́ ti justify pé ajẹ́ pé mọ́lúdì ò ṣe bídíà nìyẹn ṣé àwọn pọ́rọ̀ yóò lè correct wọ́n ti bá lọ sọ̀rọ̀ yìí àwọn oní alówó iná kan máa fún yín léṣe ni pé ẹlẹ́bọ ẹ̀sẹ̀ láńṣe ẹlẹ́bọ láńṣe Saudi gan ti padà gbá ní ọwọ́ àwọn wọ́n paris ẹrù musa nìyẹn o. àwọn olórí Saudi ẹ lọ bá wọn ẹ lọ bá àwọn ọgbẹ̀ àwọn wàhábíyà yìí àtàwọn onímọ̀ yẹn lọ bá pé kí ni sọ́ọ́rí sọ nípa ọ̀rọ̀ halloween fẹ́ gbé wọnú kiri mo mọ àwọn àṣírí kọ̀ọ̀kan tí màá máa gbé jáde fún yín nípa ọ̀rọ̀ Saudi. ọ̀rọ̀ àṣírí tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan mo ti rìkọ́ọ̀dù ẹ̀ sọ́wọ́ wọ́n máa máa gbé wá fún yín ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó lóun bá lè kó máa ráyè mm. tẹ́ bá ti fèsì màá máa gbé lè wá fún yín. màá jẹ́ kí o bá yín àtàwọn kírísítẹ́nì àti mùsùlùmí kán máa rí pé irọ́ ni gbogbo ń tẹ̀ ń pa. aláhàpá ibi tọrọ ti sàn yín nìyẹn. àti wọn bẹ ń o. ìrọ̀ ni gbogbo yín. àti wọn pẹ́ sẹ́yìn orúkọ bẹ̀. inú ká máa ń ṣe mọ́lẹ̀ nàbí ìfẹ́ lánàá owó ìtọ́jú wọnú halloween àti mọ́lìm nàbí ìwúrò yẹ ká tẹ̀lé níbẹ̀ hmm. halloween ọdún àwọn àjẹ́ ni. Hmm àwọn àjẹ́. ọdún àwọn ẹlẹ́bọ ni mọ́lì nàbí ìrántí ànábì wa Muhammad ọjọ́ tán bíi òun là á ṣe èyí tó bá rọrùn nínú méjèèjì èyí tí àwọn prógámù yìí hmm. ẹ bá mi ṣí hmm. ẹ ní títorí tọlọ́wọ́ àti tànábì ẹ ṣí ẹ kó kárí kẹ wá máa bá mi dá wọn lọ pé ẹnu mọ́lì nàbí ló wá dá lé o àbí anowó ni ẹ máa bá mi kọ́ sí. òsì yóò dá mi méjèèjì à ń bọ̀ wá. Eh. ọdún ẹlẹ́bọ ni eh. Eh, mọ́lì nàbí ìrántí ànábì wa Muhammad òòṣà hmm. oríṣiríṣi òòṣà tó bá bìlọ́ọ̀lù sí wọ́n máa lo máàpù ẹ̀ òun ni wọ́n dẹ̀ ti ṣe ní Saudi Sudan hmm. wọ́n á rọ gbogbo ẹ̀yin alùsùnà Nàìjíríà tẹ́ múra kankan tó hmm. jáde pé ẹ̀kan tán gbogbo àwọn tó wà ní Nàìjíríà ah, ah, pátá ah, ẹ̀tọ́mọdé ẹ̀ ń tà àgbàlagbà bí kí gbogbo tẹ fẹ́ fi jẹun bí kí torí ń tán ẹ fẹ́ ṣe kéṣe torí ń tán ẹ fẹ́ ṣe wọ́n rọ gbogbo yín pátápátá ẹ kóra yín jọ eh, ẹ wá kóra yín lọ sí Saudi kẹsàn-án fún ọkùnso kan yọ kó nínú inú kọ́tọ̀ Saudi wọ́n ti ti bọnu kọ́tọ̀ Saudi báyìí hmm. wọ́n tún máa ń ṣe lọ́dún tó ń bọ̀ Hmm. ẹ lọ bá wọn ní Saudi sẹ́mà hmm. pé wọ́n ti àlá òpin kan máa ṣe mólìdì ní Saudi hmm. ẹ lọ bá wọn pé kán tún yọ ìyẹn náà kú ah, all market alusuna ìpàdé ń bọ̀ wá níwájú ọ̀rọ̀ mi ń bọ̀ wá salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. abi ah, kulli ikhtisar ọ̀rọ̀ eh, kí ló ń pẹ́ ọ̀rọ̀ ìmáàmù Paris òun náà ni gbogbo wa gbọ́ yẹn so ìmáàmù Paris dẹ̀ ti wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ ilẹ̀ sì ti kún tí gbogbo àná bá gbọ́ wọn dáadáa wọn ta sún níyàwó mẹ́ta wọn ta sábúrò yìí má àwọn alùsùn náà níta bẹ́ẹ̀ jẹ ẹ wà tán alùsùn náà tí gbogbo yín fẹ́ jẹ wọn wá ti báyìí tí gbogbo yín fẹ́ jẹ tí gbogbo yín fẹ́ jẹ ẹ̀wọ̀n bí wọ̀bìà ní ìwọ̀n ìwọ̀n Paris alámọ́sá àbáwá sọ yín lẹ́sàn-án lọ́wọ́ rẹ̀ àkíjà máa má bínú gbogbo àwọn ọ̀rọ̀ insha Allah ni mo sì fẹ́ fèsì rẹ̀ Paris gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan àwọn ẹlòmíì ò gẹ́ẹ̀tì ìgbà tí ń sọ̀rọ̀ wọ́n ṣe bí àbò ní afáàkútù bí náà ṣe wá ń ṣe báyìí Imam Paris ni ọ̀rọ̀ wọn jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé dáadáa tá a bá mọ̀mọ̀ yàn iṣẹ́ alùsùn náà ni pé ká mọ́ hello Wàlékún Sàlámù Rahmatullahi wa Barakatuh. Ó, oh, ká má bínú, ó dàbí pé kọ́ọ̀lù yẹn mú rò bí àyíkan wọn gbà lásán ni naam ah, imamu paris imamu paris sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ but yóò da ẹ jẹ́ ká ká ká dára wa ní ẹ̀kọ́ ẹ̀ eh, njẹ́ ò bá yé èèyàn èèyàn imamu paris yẹn wàá bá àwọn paris dà kálukú náà mọ̀ wípé ah, ẹ̀rì pé mo bá àwọn imamu paris sọ̀rọ̀ pẹ̀lú gentle gentle nítorí pé ṣẹ́ni tẹ́yìn ò bá ti máa pèpè sínú kíkàwé pèpè sí òun Eh, ìwọ̀nba là á máa ń handle àwọn èèyàn gbà mí bá ti máa ń handle àwọn èèyàn yàtọ̀ ọ̀tọ̀ ṣẹlọ́rọ̀ àwọn àfóhùnwà sí àbáwọn tó fẹ́ ṣe correction fáwọn èèyàn ọ̀rọ̀ wọn dàbí medical doctor ni ẹlòmí òun ó gba láìsàn mi wá ẹ̀kan ara prescribe oògùn fún ẹlọ́rọ̀ oògùn òjú bá ń lọ tí òjú bá ń lọ wọ́n ti gbẹ́ lómi wá ẹlòmí máa lọ mọ̀mí dáadáa water therapy ló níbi ìwòsàn rẹ̀ náà nu wọ́n ti gbẹ́ lómi wá admit in hospital ẹni tó admit yín wọ́n kàn ara fún wọn ṣe ti drip wọn gun lábẹ́rẹ́ tẹlomíìnù ẹlòmíì sì lẹ́yìn pé wọ́n gun lábẹ́rẹ́ wọ́n tún yọ ọ̀bẹ wọ́n tún la inú rẹ̀ wọ́n gbé nǹkan kan jáde ṣe é di pé ìwò ọ̀nà tá a fi ń treat àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹbẹ́ náà ni kéèsì mọ́mú Paris mọ́mú Paris yìí ṣẹni tá a wà nípa abẹ́ yọ gbóngbó tì àá ilé ẹnu tó wí náà rí ẹ̀ẹ́dì mi rò pé kákànjọ ṣàlàyé kò yẹra wa ni so lẹ́yìn àlàyé òun ẹ̀ka láwọn náà tó wá ní àwọn tó ní àwọn àṣírí mi tí wọ́n bá tú ẹ̀yìn òní mọ̀ ju ètò báyìí kó bá ṣáà fi mọ níwọ̀ àwọn nǹkan báyìí nínú òsì ìdí níta ló sì lágbára púpọ̀ ńbẹ̀ so èmi sì ń rò pé ọ̀rọ̀ tí òye mọ́ Paris òun lọ̀rọ̀ tí wọ́n lọ hú jáde yìí ńbọ̀lá àbá ti wá bẹ̀rẹ̀ náà o ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú pé Saudi kí ló kà wọ́n kí ni tóbi wá di páàmù apariwo alùsùnà kẹyìn alùsùnà àti kẹsọ̀rọ̀ owó ẹ̀yìn ìdáwó ẹni tí ó ní ẹmọ ẹni tí ó ní sùúrù wọn ní ìwé àti àní adarúkọ sùúrù lẹ́ẹ̀kan ṣé ẹni tí ó kí nìkan kí ló kan alùsùnà nàìjíríà ń bẹ̀ wọn ẹ wá jẹ kọ́kọ́ yanjú nǹkan kan náà Imam Paris àti gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá àti gbogbo ẹtọ́ náà bá ní ọmọ wà ẹjẹ́ àkọ́kọ́ lọ mọ kinní kan sẹ́rí Saudi gẹ́gẹ́ bí tọba ń jẹ́ pé ọba ni wọ́n ń jẹ́ ń bẹ̀ tán lu màlàkíyà ọ̀tọ̀ ni màlàkíyà sùrùdíyà tó jọba tó yẹ pé àwọn ń pàṣẹ ètò onúùlú tó yẹ pé ásímà wọn kápítà wọn ń jẹ́ Riyadh tí àwọn ìlú tí ń bẹ lábẹ́ẹ̀bẹ̀ tẹ́mọ̀ yọ Dammam tẹ́mọ̀ yọ Qasim tẹ́mọ̀ yọ Mẹ́kà tẹ́mọ̀ yọ Jeddah tẹ́mọ̀ yọ Madina ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀ báwọn so intenso à ń sọ̀rọ̀ lú à ń sọ̀rọ̀ ètò ìjọba táwọn ìjọba nídà gẹ́gẹ́ bí gbogbo politician lé ayé bí gbogbo politician bá ṣe rí náà làwọn náà ṣe rí yóò wá ku ibo lẹ̀sìn bẹ lára wọn tí ẹ̀sìn ara wọn wà máa lapa nínú àwọn ìṣesí wọn míì tó ìjẹ́ pé níbi tẹ́sí ò bá dé lára wọn ní tí ń ṣẹlẹ̀ sí gbogbo olóṣèlú àgbáyé yóò wá máa ṣẹlẹ̀ sáwọn náà ìjọba nù ẹjẹ́ àmọ́ bẹ́ẹ̀tà àwọn kankan ráì ìjọba Saudi nù ìjọba Saudi ìjọba Nàìjíríà ìjọba Amẹ́ríkà ìjọba gbá gọ́ọ̀mẹ̀ntì wọn ń darí ìlú tí ogun ọjọ́ nípàdé ti ń pa wọ́n papọ̀ ìjọba nu so bẹ́ẹ̀ sì bá ti wá dùjọba kọ̀ọ̀kan ní ara sí yóò wá máa determine bóun ni yóò ṣe máa rúlùlù rẹ̀ ẹ̀wọ̀n nàìjíríà nìsín torí pé president muhammadu buhari habibu allahu ta'ala wa ra'a lẹ́nu wọn bá bí islam ti wà lára wọn lẹ́nu wọn bá bá ti ka islam tó tí ó dásìkò ramadan tí wọ́n pàfà àti wọ́n ti tafsiri fáwọn wa àwọn ẹjọ́ àwọn ọmọ nàìjíríà accuse wọn pé ó fẹ́ islamize nàìjíríà ẹnu wọn bá islam díẹ̀ ti ń bẹ lára wọn ni o ẹwà òkà wá lẹ́yìn tí wọ́n ń bẹ nílùú mọ́kà káwọn àbá ṣe wá fún díẹ̀ ẹ̀sìn tí ó tún mọ bẹ́ẹ̀ lára tirẹ̀ ó pọ̀ so yóò fẹ́ mọ jo ẹlẹ́sìn ṣùgbọ́n at the same time ìṣe olóṣèlú tó jẹ́ pé wọ́n fẹ́ tòlú kò ní kú òun bẹ́ẹ̀ ẹja kọ́ jẹ́ fi ọ̀rá ìdí pé ìjọba Saudi ọ̀tọ̀ number one ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà táwọn náà wá ní ìmọ̀ ká lọ rèé kọ́ ìmọ̀ bí gbogbo èèyàn ti máa kọ́ mọ̀ gbogbo ayé náà ọ̀tọ̀ èyí ń làwọn àfáà Saudi ó di mélòó méjì ọ̀tọ̀ níjọba tí ń ṣòtò òṣèlú ọ̀tọ̀ làwọn àlùfáà tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ìjọba fẹ́ sọ̀rọ̀ kí ni yóò mú lùwá ni tó tó bá ti fẹ́ kan pé nǹkan yẹn fẹ́ kan ẹ̀sìn wọ́n pa àwọn àfáà ìṣègbè wa ìsìláàmù làwọn ń ṣe ńlẹ̀ yìí nǹkan báyìí kí ni bóòlẹ́ àbí wọ́n gbé ìgbésẹ̀ àwọn àfáà ìsìn lè wo pé ah, ìgbésẹ̀ yìí ó kún àbí kò kún ìyàtọ̀ ìbẹ̀lú o ọ̀tọ̀ ní ìjọba ọ̀tọ̀ ní àwọn àlùfáà tí wọ́n ń bẹ ní Saudi ó ti mẹ́lẹ̀ báwọn méjì ọ̀tọ̀ wá nílùú Saudi fúnra ara rẹ̀ tá a máa sọ pé a ní kàábà ń bẹ tó kan gbogbo àwa mùsùlùmí lágbàáyé tó sì ṣe wípé a ní mọ́ṣáláṣí ànábì tí ń bẹ ní Mẹ̀dínà tó jẹ́ pé pọ́pátì gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ lágbàáyé tí ń já sí pé tí èé bá ṣe kàábà tí ń bẹ ní Mẹ́kà à ń lọ àràfá à ń lọ Muzdalifa tí èyí ṣe mọ́sálásí ànábì tí ń bẹ ní Mẹ̀dínà tí ń jásí pé ká nílùú míì náà bá ní Kàábà wà ìlú míì náà bá ní mọ́sálásí ànábì wà kí náà ń ṣe ágbé alówó ìwọ Saudi kò ẹnìkẹ́kọ́ lè mọ̀ mọ̀ gan a lè mọ̀ gbọ́ but ìdúyẹ́ kí sàúdí máa wà lẹ́mìí wa ni pé a ní kàábà ń bẹ̀ tó jẹ́ property wa a ní mọ́sálásí ànábì ń bẹ̀ tó jẹ́ property wa àwọn ṣàáyùl islam kọ̀ọ̀kan ń bẹ̀ ń ṣùgbọ́n ń ìjọba kan ló wá ń control sàúdí gẹ́gẹ́ bí country ẹjẹ́ wà ní lọ ń pa ẹ̀sìn àwọn náà wá dúró wa délẹ̀ ẹjẹ́ ìjọba Saudi wá gbégbésẹ̀ kan ẹ dákun ìjẹ́ ìgbésẹ̀ tíjọba gbé yìí ìjọ tí ẹ̀ kọ́kọ́ wà binding lórí àwọn àfáà tó wà níbẹ̀ káwá fi mú ẹ pé ẹ̀yin àfáà Saudi ẹwọ ohun tíjọba yìí ń ṣe tẹ̀pẹ́ tí ó dá àfáà ni pé tiwa ni ká sọ àwa ti sọ tiwa ìjọba ló ṣe tó wù wọ́n so téèyàn bá àtúnzì èèyàn lórí ọ̀rọ̀ halloween tó wáyé nínú saudi àwọn àfáà saudi gan kọ́ lọ àkíwì àwọn mùsùlùmí tó ń lọ kàábà tó ń lọ mọ̀dínà kan lọ àkíwì ìgbé ẹgbẹ́ sọ̀rọ̀ pé á ah, ìjọba saudi mọ̀ sí báyìí òmòfin ní mẹ́sẹ̀gì ńlá ní ìmámù paris fẹ́ pass àmọ́ kò ń ṣàwọn alùsùnà nàìjíríà ló kan olórí tẹ́mọ̀ sọ ni pé ee eh, ẹ̀yin aráàlú ẹ̀yin aráyé ẹ̀mọ́mọ̀ jẹ́ adáṣẹ́ àdúrà lórí Saudi ẹ́ Halloween mọ̀ tí ń wáyé ní Riyadh yìí bó o ní òṣè ní wọ Mẹ́kà bí o ní òṣè ní wọ Mẹ̀dínà Riyadh tó wọ̀ yìí náà àbùkù ló mọ̀ ń jẹ́ fún wa pé ìlú tó ń kọ̀ǹtró dídí àmọ́kà wa àti Mẹ̀dínà gbogbo àwa mùsùlùmí bó ti yẹ kó wáyé rèé ìmọ̀mù Paris yìí ọ̀rọ̀ yìí kò yẹ kẹ́ rò páwọn alùsùn náà ló kan ìbànújẹ́ tó jọ kan gbogbo wa ni gbogbo wa ló yẹ kájọ máa bànújẹ́ lórí ẹ̀ gbogbo wa ló yẹ kájọ máa ronú pé ee níbo ni Saudi wa ń lọ báyìí Halloween lẹ́ ń sọ èmi wà Saudi gbà tá Halloween wáyé mo mọ bí mo ṣe ń feel Halloween lẹ́yìn wọ́n ń pariwo àwọn nǹkan ẹ̀mí ìbẹ̀ àwọn alùsùnà tẹ́yìn ní kájẹ̀ máa pa lórí Halloween nǹkan ní ìbẹ̀ tá bá bi inú ẹ̀yìn báyìí ẹ̀yìn ò ní kò sí tó burú mẹ́ àwọn alùsùnà rírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ nínú Saudi wọ́n ń sun ẹkún wọ́n mọ̀ ń banújẹ́ mọ̀ ní wọ́n ń sun ẹkún wọ́n banújẹ́ pé yé irú kí ni lọ yìí gbogbo àwọn nǹkan àwọn àwọn àlámọ̀rí ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ń gbà kan èmi dé Saudi mo ní ah, mo wá ń pa àwọn àlùfáà àwọn mọ̀ṣáyé pé ah, ẹ̀dákun mo ti bẹ́ẹ̀ ní báyìí ní Saudi ti wà ní ẹ̀ eh, gbogbo nǹkan ti yí padà àfà ní mọ́kà mo ti rí onítají ó gbóbìnrin báyìí ìsìn tún pèrò pé káwọ ọkùnrin náà wá wọnú mọ́tò bá ti mọ́ ṣe nàìjíríà fáìtì iwájú ló gbé sí òkùn ní àjọ jòkó lẹ́gbẹ̀ẹ́ ara wa o àmọ́ irú ìròyìn tá a gbọ́ pa Saudi tẹ́lẹ̀ ni pé bó bá ti gbóbìnrin ọkùnrin ò ní wọnú mọ́tò mọ́ ìròyìn tá a gbọ́ tẹ́lẹ̀ nù àwọn táwọn àlùfáà àwọn sọnù tíránù àmọ́ nínú àwọn àlùfáà Saudi tí wọ́n ti ṣe fatiwa láìmọye ìgbà pé kí dírẹ́fà nìkan àtòbìnrin nìkan jọjọ wà nù mọ́tò kálúà ni pé nínú tí ò gbọdọ̀ máa wáyé ni pé wọ́n ti jọ ń dá wà báyìí nẹ́bí ṣe ní kò tọ́kọ́kùnrin kan àtòbìnrin kan jọ máa dá wà nínú yàrá àwọn àlùfáà àwọn mẹ́tẹ̀ẹ́ni fatiwa yìí ó wá wo ní tẹ́yìn ní ti ń ṣẹlẹ̀ báyìí tẹ́nìkan adé kó wá pariwo pé yé ẹ̀yin àbá Saudi irọ́ àwọn àfọ̀ ò sọ tí wọ́n ní ó dàbí Nàìjíríà táwa yìí náà ní níbi ọ̀rọ̀ olóṣèlú dé ìjọba lè gbófin dé òfin tó bá gbé dé ṣó wá bá ìsìláàmù lọ àbí ò bá ìsìláàmù lọ kí èsì ọ̀tọ̀ nù ó wá wípé ee kìíní yóò bá ìsìláàmù lọ o àwọn àfọwà bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn olóòmọ bá ti lè rí ìjọba àwọn olóòmọ bá ti mítìnì lẹ́yìn àwọn oníwọ̀ba jòkó lẹ́yìn wọ́n sì bá àwọn jòkó tó lọ ń bá ní kíjọba ni ó gbọ́ bọ̀ tó bá fẹ́ yarí pé sẹ́hùn fẹ́ lo pòpò lòun bẹ lórí gọ́vnà àbọ̀ lòun jẹ́ pírẹsidẹ́ǹtì àbọ̀ lòun jẹ́ gbáhùn lòun jáwo yóò ṣẹlẹ̀ ìmọ̀mù Paris ibi jẹ́ gbọ́rọ̀ ń gbà ẹ ti dọ́gbọ́n gbé ní ti ń lọ láàrin àwọn alùsùn náà àtàwọn àfàlẹ̀ ìwé ti fẹ́ gbé ìwọ́nù àbòsí nìyẹn o ẹ wá nítorí táwọn alùsùn náà fẹ́ jẹ torí àwọn tó fẹ́ jẹ bó kí n ti wọ́n pẹ̀lú péjọba sí nǹkan kan kódà tẹ́ bá tiẹ̀ ibi nǹkan kan tiẹ̀ fẹ́ jọ pé fi wá gún àwọn alùsùnà mú òní káláwọn àlùfáà Saudi táwọn alùsùnà fi máa ń gbà pé ah, táwọn máa ń fi wọ́n ṣe fáàrí pé àfáà ni wọ́n káláwọn náà wá ṣe pàtiwá pé tọ̀ ìjọba halloween gò sílùú ìtẹ́lẹ̀ nínú tí Islam mú wá òní halloween wà ẹ lọ rè gbéjọba wọlé tẹ́ bá tiẹ̀ wá wá sọ yìí òfin wa pé ah, ẹ̀yin alùsùnà àwọn àfáà yín ẹ̀wọ̀n tátiwá tó ń make sense díẹ̀ àmọ́ ẹ wá gbé kò wá lọ bẹ̀rù nítorí wà lọ ni pé gọ́ọ̀mẹ̀ntì gbé nǹkan kan wá ẹ wá fi àkíyèsí alùsùnà nàìjíríà ẹ ní kẹ́sì ẹ̀ ọ lọ sàwọ́dí máa lọ rèé pariwo ìgbò ló tó kàn wọ́n ìgbò kàn wọ́n bá sì ká ń pa sàwọ́dí ó ti dá alùsùnà nìkan ló kàn tí ó kẹ̀yìn mọ́kà mọ̀dínà kàábà mọ́sálásí ànábì kì ṣe pọ́pátì tí yín mọ́ ni àjọ níní agbábòsí ní ń bá àwọn ń yorùbá àjọ adọ́fà wọ́n ń dórí èèyàn wọ́n ń ṣe jálàbí wọ́n ń ṣe gbá tẹ́yìn náà láwọn agbègbè kan tẹ dá sí dáadáa ń bẹ̀ wọn àtijọ́ ń àwọn tó ń gbógun ti mùsàlámà ẹ̀tọ́ àtàwọn sàwábìt àtàwọn tí ń gbógun tàwọn sàhábà èyí ò ní sí ẹ̀kàwú à ń gbógun ti yìí náà kóró dídí nǹkan odidi ọ̀rọ̀ nìyí náà tọ èyí tó sì tún bẹ́ẹ̀ di pé kàwú tún ti bẹ́ẹ̀ gbé wọlé onítàṣà yóò à ń gbógun ti yìí náà ẹ má gbé ṣe àwọn ilẹ̀ Yorùbá à ń gbógun ti yìí náà ẹ̀yin ò dá sí yìí ẹ̀ sọ̀rọ̀ pa yìí èyí tó kàn lu yín o nítorí òun kọ́kọ́ bí inú ẹ̀ dá sí ẹ wá lọ mú ti Saudi ẹ ti ẹ̀ wá fẹ́ dá sí Saudi ẹ̀ fẹ́ dá sí ti Saudi ẹ̀ dá sí gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ wá dá sí gẹ́gẹ́ bí pé ẹ̀yin yàtọ̀ sáwa ẹ̀ yàtọ̀ sí wa ọmọ ìyá kankan náà jọ ni wa wọ́n parí sí ìbúyín o èsì tọ́kí búyín ẹ̀yin náà sì mọ̀ pé ìlé bu yín tó dẹ̀ mọ̀ pé mo ti padà mọ okùn kan tó so èmi àti yín pọ̀ okùn ni ó sì so èmi àtàwọn èèyàn pọ̀ kí wọ́n fẹ́ já àfẹ́ni bá já mi lókun èmi ìfẹ́ já okùn okùn tó so wá pọ̀ okùn tí n ò ní já ni tí mo sì rò pé yín náà ò ní fẹ́ já àmọ́ tẹ̀yìn bá wa já pé kí ni okùn wo ni kódà lè kílẹ̀ mi pé okùn ni ọ̀ọ́dínmú mọ́ àmì mi rò pé okùn ní sì so wá pọ̀ ala kulli hal ìbò mú wọn lọ ní pé ìmáàmù Paris bó ti yẹ kẹ́ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ rí so halloween ti ń ṣẹlẹ̀ ní saudi kò kálù súnà lẹ yorùbá in tó gbọdọ̀ jọ ba gbogbo wa nínú jẹ́ ni in tó wá kù ni pé kí ni róòlù àwọn àfa àwọn tó yẹ kí n ṣe yàtọ̀ láàrin àwọn àfa àtijọba lẹ́ẹ̀kan nù ṣẹwádìí gbogbo orú àwọn tẹ́ ẹ̀ mọ́ rí saudi tó bá ti ń ṣẹlẹ̀ báyìí òun ni wọ́n ti máa bèè lọ́wọ́ àwọn àlùfáà àwọn àfọwà ti fàtiwá pé eléyìí ò tọ́ o eléyìí tọ́ amẹ́lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọba ti sọ tiẹ̀ ó ti ṣe tiẹ̀ kí ló kù tẹ́lẹ̀ káwọn àfọwò sí i àwọn alùsùn náà wà dàmà àtẹ́sí wíwọ ìlànà alùsùn náà ni pé ìjọ tó lórí bá ń ṣàwọn àbàjẹ́ kan ìjọ kù ni pé àwa wọlé lọ rí bá a àkàràmọ̀kànlá ah, àwọn tó bá súnmọ́ ń pè é súnmọ́ nu o níbi táwọn àtàwọn kọ̀wárì jìtà àti ìyàtọ̀ ọ̀nù tẹ́yìn mọ́ ń dà wá pọ̀ ẹ̀kẹ́ ìmọ̀ ń dà kọ̀ máa Boko Haram ibi àti ìyàtọ̀ nù ẹ mọ̀ ń dà kọ̀ máa wà lẹ́kọ̀ọ́ wà lórí mùsùlùmí ibi àti ìyàtọ̀ nù ọ̀tọ̀ ìlànà wọ̀ òjọra wọn lálùsùn náà bá rí tó lórí ṣàṣìṣe alùsùn náà wà wọlé lọ rí bó lórí á ìjọba báyìí là ti ń ṣe eléyìí ò tọ́ eléyìí ní nǹkan tó tọ́ islam ti ní àṣírí báyìí ni èyí tẹ́tẹ́ gbé wá yóò dà ìjọba náà ṣàlàyé ó kù bíbẹ̀rù ọlọ́run ti pé lára rẹ̀ tó bóun náà bí ó bá bẹ̀rù ọlọ́run mọ níwà fèrè act tó bá déwájú ọlọ́run yóò lọ rí irújọ́ rẹ̀ tá a fà ní kó sọ tiẹ̀ fún un. tọ́ bíjọba bá wá gbé ẹ̀ ẹ̀yin tó bá jẹ́ bọ́ wá bí irú halloween báyìí ìsìláàmù gbà wá láyé pé àbíjọba bá gbé wá irú ìjọba bẹ́ẹ̀ ẹ bá lè takò ẹ̀ takò ẹ̀ àmọ́ ṣàgbára ṣe lágbára ẹ dákun tá àti lóun fẹ́ lọ rí yú àwọn ìjọba tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún o. tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló ní àlàyé nínú islam kéjì ìjọba àkántì ẹ̀gbẹ́ kúfúrú wá ókè ìgbàláyè tí wọ́n wà pẹ̀lú ìtakorú ìjọba bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá takò májẹ̀mú tó dẹni pé ṣe lágbára ẹ̀ kẹ má lọ fi ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ṣòfò gbogbo àwọn nǹkan táwọn èèyàn gbọ́ yìí retí ń dá wàhálà lẹ̀ ṣe bá riwo táwọn àtàwọn alẹ́kọ̀ọ́nù mùsùlùmí tá àjọ ń bára wá fà tá ń bára wá jà sí rèé táwọn yóò náà sọ wá dọ̀tá táwọn yìí náà sọ wá dé àwọn aláṣejù tẹ́lẹ̀ àwọn yóò náà wọ́n bá dárúkọ wa wúwa ìwé aláṣejù ni wọ́n mọ̀ pè wá fún yín ń tàjà sí náà nù ṣubú láti mọ andu olórí àlọ́ rí bá wọn àṣọ pẹ̀lú wọn ní tòbí nùrí àwọn kan wá dìjì láti jọ wá látọjú ayé ànágbà Muhammad sallallahu alaihi wasallam ń tá àárín àwọn àtàwọn sàábì òṣègùn rege náà rèé ẹ má fi jàgídíjàgan kọ̀rẹ́ kìjọba àwọn ní hekima tá a fi máa ń kọ̀rẹ́ kìjọba hekima ńlá lùsùn lòún máa lò lọ láíláí hekima ńlá lùsùn lòún máa tẹ̀lé lọ láíláí pé ó ní bá a ti máa ń bá àwọn olórí lò tọ́ tí bá ti wọ́n máa ń bó lórí lò ní pé tó bá ti bàjẹ́ ká mọ́ sọ̀rọ̀ alùsùn náà ní sọ yín o bó lórí bá sì bàjẹ́ kan wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ tí wọ́n ní kán sọ kìí ṣe kán dá wàhálà lẹ̀ so yíká yín jẹ́sẹ̀ request yìí àwọn tó dá àwọn àlùfáà ní Saudi wọ́n ti sọ ń kọ̀rọ̀ wọ́n sọ ń gbangba bó ti yẹ kí wọ́n sọ kìí ṣe bẹ́ẹ̀ yóò ti máa expect kí wọ́n sọ wọn ní máa ṣe wọn ní máa ṣe protest káàkiri náà lóhùn abẹ́ dà lóru nù torí protest máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àlàáfíà ni nígbà ó bá dà ní tó dópin yóò dogun yóò dọ̀kẹ́ ẹ̀ mọ ẹ̀ńtà sí nàìjíríà ṣé bí sìlmíyà ni wọ́n pè káwọn kẹfẹ́ protest àwọn kẹfẹ́ fi ẹ̀hónú hàn ẹ̀ mọ ṣe ẹ̀ṣà sí bí Lagos State ìmọ̀ bọ́ọ̀lù wàhálà táwọn ọmọ ọ̀dọ́ dálẹ̀ ní ẹ̀ṣà Lagos State ìmọ̀ bọ́m̀bẹ̀dì ní sojọba sáré bá ẹ̀ṣẹ́ẹ̀tì àwọn àbá àsáwọ́dí kan wá dàlú kankan mọ dàlú wọn ní dàlú àlàyé ni wọ́n ṣe fún ìjọba wọ́n wọlé tẹ̀jọba lẹ́yìn bíjọba ni ò bá wá gbọ́ kó kọ